báǹkì àpapọ̀ yarí pé òun kò ní ṣiṣẹ́ àyàfi bí wọ́n bá tú òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n jí gbé sílẹ̀ báǹkì àpapọ̀ orílẹ̀-èdè Libya ti dáwọ́ iṣẹ́ dúró lẹ́yìn tí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ajínigbé kan mọ́ni tí wọ́n jí lára àwọn òṣìṣẹ́ àgbà ní báǹkì náà gbé nílùú Tripoli báǹkì àpapọ̀ orílẹ̀-èdè Libya náà sọ pé àwọn ajínigbé mọ̀jí ọ̀gbẹ́ni Musab M. Salem tó jẹ́ adarí ẹ̀kọ́ ìmọ̀ ní báǹkì náà gbé ní ilé rẹ̀ ní ọjọ́ àìkú Sunday wọ́n ní ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ báǹkì náà làwọn kan wọ́n ní wọ́n ti ń dúnmọ̀ òmùrù máwọn báyìí páwọn ó mà jí àwọn gbé báǹkì àpapọ̀ orílẹ̀-èdè Libya sọ pé àwọn kò ní bẹ̀rẹ̀ iṣẹ́ padà títí di ìgbà tí àwọn ajínigbé náà tí wọ́n bá tú ọ̀gbẹ́ni Amzalem sílẹ̀ báǹkì àpapọ̀ orílẹ̀-èdè Libya ó dá dúró gedegbe ni o bí ó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè náà lónìí òun sì ni iléeṣẹ́ ìṣúná kan ṣoṣo tí àjọ àgbáyé dámọ̀ fún sísan owó epo orílẹ̀-èdè náà sí èyí máa ń wáyè lẹ́yìn ọ̀sẹ̀ kan tí àwọn agbébọn tí wọ́n yabo báǹkì àpapọ̀ náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ akóròyìnjọ AFP bó ṣe ṣàlàyé gẹ́gẹ́ bí ìròyìn àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé ti AFP tọ́ka sí àwọn agbébọn náà wọ́n ṣe yìí láti kó gómìnà báǹkì náà Sadiq nípa pamara o kí ó lè kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ láti ọdún 2012 ìyẹn ọdún mẹ́rìnlá sẹ́yìn ó ní ọ̀gbẹ́ni Alikabiru ti wà nípò gẹ́gẹ́ bí gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè Libya bẹ́ẹ̀ ni onírúurú ìka àléébù òun ni wọ́n ti ń nà sí i lórí àkóso ìsúná epo rọ̀bì ti orílẹ̀-èdè náà bákan náà láti ìgbà tí olórí orílẹ̀-èdè náà tẹ́lẹ̀ Muammar Gaddafi tó ti jáde láyé lọ́dún 2011 òun ní ẹsẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà òun ló ti ń tà sí ara wọn o onírúurú àwọn igun ìṣèjọba òun ló wà lórílẹ̀-èdè náà níbi a ń sọ̀rọ̀ yìí ìjọba méjì ló wà lórílẹ̀-èdè Libya ìjọba tí àjọ ìṣọ̀kan àgbáyé dámọ̀ ìyẹn tó wà ní Tripoli pẹ̀lú ìjọba tó wà lábẹ́ ìdáì ọ̀gágun Khalifa Haftar lẹ́kùn ìlà oòrùn orílẹ̀-èdè ọ̀hún ní báyìí báńkì àpapọ̀ orílẹ̀-èdè Libya wọ́n ti láwọn ò ní ṣiṣẹ́ padà o àyàfi tí àwọn ajínigbé tí wọ́n bá tú ẹni àwọn tí wọ́n jí gbé tí wọ́n bá tú sílẹ̀ àdúràgbà olúwa tóyìn lóníròyìn yìn ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wẹ Ìyá Yorùbá TV o.